Hmm. gbogbo wa la ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà lánàá ní Àbújá ó ṣe mí ní kàyéfì fún gbogbo àwa tó jẹ́ pé ẹ̀yìn àwọn ọlọ́jẹ̀lú yìí òun náà ni wọ́n máa ń tò sí nígbà tí irú wa bá bọ́ síta ta bá ń sọ fún ọ wípé ẹ wo ọ̀tún kẹ́ ẹ wò sí kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní dìfẹ́ǹdì àwọn tí wọ́n ń darí wọn tí wọ́n ń darí ìlú Nàìjíríà nínú àwọn olóṣèlú wọ̀nyí àti eléyìí tó jẹ́ olórí ìjọba àti eléyìí tó àti wọ́n tún sọ pé àwọn wà nílé ìgbìmọ̀ asòfin kékeré ni ilé ìgbìmọ̀ asòfin ńlá ni àti ilé ìgbìmọ̀ asòfin tinú eléyìí tí ó wà nínú àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí ló dé tí a ò lè jókòó ká ronú wa papọ̀ ká ronú láti defend nǹkan tí ò yẹ ká defend why tá à ń defend àwọn èèyàn yìí ńgbà tó jẹ́ pàwọn agan ò nǹkan kan tá à ń jẹ lérè ńbẹ̀ ok gbogbo yamayama eléyìí tí wọ́n ń sọ nílé ìgbìmọ̀ asòfin lánàá ṣé wọ́n ń sọ nítorí ara wọn ni àbí wọ́n ń sọ nítorí aráàlú ẹ wo ohun tó ṣẹlẹ̀ lánàá nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ tí ẹni tó ń ṣe ágímẹ́ǹtì tó ń ṣàríyànjiyàn lórí tó sọ pé ó dá lójú ẹ wo ohun tó ṣẹlẹ̀ tí wọ́n pa microphone ẹ dákun ṣebí torí aráàlú ni wọ́n ṣe wà nù ilé ìgbìmọ̀ asòfin kí ní ṣe tí wọ́n pa microphone ọ̀rọ̀ tí wọ́n bá sọ yẹ káráàlú lè mọ̀ ṣebí torí wa láṣẹ wà ń bẹ̀ torí aráàlú náà ṣe wà ń bẹ̀ ìwọ tó ń wò mí tó jẹ́ pé ẹ̀yìn wọn ló wà ìwọ tó ń wò mí tó ní bí ó ṣe wà yìí náà ni ó ṣe máa wà wọ ọjọ́ iwájú tiẹ̀ náà kó o wo ibi tó ti ń bọ̀ kó wá wọjọ́ wájú àwọn ọmọ tiẹ̀ èyí tẹ́ ẹ wà lábúrọ̀dù tẹ́ ẹ dúró sí àbúrọ̀dù tẹ́ ẹ tó ń fẹnu dìfẹ́ǹdì àwọn nǹkan tí wọ́n ń ṣe nílẹ̀ yìí tí wọ́n ń ṣe ní nàìjíríà tí ò dáa tó yẹ ká panupọ̀ ká bó lè wí tẹ́ ẹ níbi tó lóun fún sí ni ò dáa ìjọba kọ́ ni kẹ́ ẹ blame wọn láràlú ni kẹ́ ẹ blame ẹgbẹ́ ìwo lẹ́yìn fẹ́ blame o èyí tẹ́ ń gbọ́ mi sáràlú lẹ fẹ́ blame ni àbáwọn ìjọba lẹ fẹ́ blame ìwọ náà sọ tiẹ̀ ká gbọ́ àbáwọn yúùtù gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan tó ń bá mi sọ ní ní ní ní ọ̀sẹ̀ tó kọjá yìí pé àwọn yúùtù náà ni ẹ bèrè lọ́wọ́ àwọn yúùtù kódà onítọ̀hún bá mi sọ̀rọ̀ débi pé Ṣòwòrẹ́ ẹni bídí Ṣòwòrẹ́ mẹ́rí ẹ wá málàyé wá inú Ṣòwòrẹ́ àtàwọn tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn wá àtàwọn tẹ̀ ń dìfẹ́ǹdì wọ̀nyí èwo àwọn ta ló dáa jù nínú wọn ìlú ò fóòtọ́ ìlú tí ò bá sì fóòtọ́ ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ọ̀nà tí wọ́n gbà lórí ìjọba ọlọ́run ò nífẹ̀ẹ́ sí èyí ló lè mú kí eléyìí ló wá mú kí ìlú má lè tòrò ìlú ò sì ní tòrò kí sọ̀rọ̀ èpè ọ̀nà wo lẹ gbà bẹ́ẹ̀ ẹ ò lè máa fìtọ̀fọ̀gbẹ́ kẹ wá rò pé ló padà wàá da mo wí tèmi o ẹ jẹ́ ká gbàlàyé ọ̀rọ̀ síwájú sí lẹ́nu aláròyé. ohun tó dà wọ́n pọ̀ fẹ́ tú wọn ká àwọn aṣòfin kọjú ìjà sí ara wọn làbújá ariwo gèè gbògbòdìyàn àti àìgbọ́ra ẹni yé ló bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa ìyẹn àwọn sẹ́nẹ́tọ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kejìlá oṣù kẹta ọdún 2024 yìí látàrí bí ọ̀kan lára wọn ṣe fẹ̀sùn kàn wọ́n pé àwọn aṣòfin kan fi mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred million naira ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì fún ara wọn ìṣẹ̀lẹ̀ yìí wáyé lásìkò ìjíròrò àwọn sẹ́nẹ́tọ̀ ọ̀hún nílé ìgbìmọ̀ asòfin wọn ìyẹn sẹ́nẹ́ẹ̀tì tó wà nílùú àbújá olú ìlú ilẹ̀ wa nígbà táwọn asòfin náà ń jíròrò ẹ̀sùn ìwà jìbìtì àpamọ́pàbò àti èrú tí aṣòfin Abdul Ningi fi kan ilé ìgbìmọ̀ ọ̀hún lórí yíyíwèé owó nínú àbá ètò ìṣúná owó tọdún 2024 ìyẹn bọ́jẹ́ẹ̀tì táwọn aṣòfin náà ṣẹ̀ṣẹ̀ fòǹtẹ̀jọ̀n láìpẹ́ yìí ṣé bọ́jẹ́ẹ̀tì tí iye rẹ̀ jẹ́ tírílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n ó lé bílíọ̀nù márùn-ún náírà twenty seven point five trillion ni ààrẹ bọ́lá ahmed tinubu tẹ́ pẹpẹ rẹ̀ síwájú àwọn aṣòfin ọ̀hún pé kí wọ́n yiri ẹ̀ wò kí wọ́n sì buwọ́ lù ú gẹ́gẹ́ bí owó tíjọba àpapọ̀ yóò ná lọ́dún 2024 yìí àmọ́ lẹ́yìn gbogbo àyẹ̀wò àti àtúnṣe táwọn sẹ́nẹ́tọ̀ náà ṣe níṣe ni wọ́n ṣàfikún owó náà wọ́n ní tírílíọ̀nù méjìdínlọ́gbọ̀n ó lé bílíọ̀nù méje náírà 28.7 trillion làwọn fàṣẹ sí léyìí tó fi tírílíọ̀nù kan àti bílíọ̀nù méjì náírà pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ lópin ọ̀sẹ̀ tó kọjá yìí ni sẹ́nitọ́ Ningi tó ń ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò àpapọ̀ àárín gbùngbùn Benue tú àwọn àṣírí kan lásìkò tó ń bá àwọn oníròyìn BBC sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lédè Haúsá ó ní bórílẹ̀-èdè yìí ṣe rí lásìkò yìí ti túbọ̀ bàjẹ́ bàlùmọ̀ ju bó ṣe rí nígbà tí Tinubu pọ̀pá àṣẹ ìṣàkóso lọ ó láwọn aṣòfin ẹlẹgbẹ́ ọ̀hún ti ja Nàìjíríà lólè ó ní wọ́n ti ṣe àbùmọ̀ owó bọ́jẹ́ẹ̀tì tí Tinubu gbé wá torí ẹ̀ lówó náà ṣe lọ sókè àti pé owó gọbọi tírílíọ̀nù mẹ́ta náírà ló jẹ́ pé kò sí pàtó iṣẹ́ àkànṣe gúnmọ́ kan tí wọ́n so mọ́ wọ́n kàn kọ́ sínú àbá náà láti kó o jẹ ni ó ní jìbìtì táwọn eléèbó ń pè ní budget padding ti wáyé ọ̀rọ̀ náà sì dá wuyewuye rẹpẹtẹ sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára báwọn èèyàn ṣe ń ta àtàrí ẹ̀sùn ọ̀hún sí ara wọn. àmọ́ lọ́jọ́ túsìdeè yìí lásìkò ìjókòó wọn sẹ́nitọ́ Solomon Adéọlá táwọn èèyàn mọ̀ sí Yayi tó ń ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò àpapọ̀ ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn Ògùn West ló dìde ó lóun dábàá káwọn aṣòfin wádìí ẹ̀sùn ọ̀hún torí òun gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tó ń mójútó bọ́jẹ́ẹ̀tì ọ̀rọ̀ náà kan òun gbọ̀ngbọ̀n ó sì ta ẹrẹ̀ sí aṣọ àlà ìgbìmọ̀ òun àti tilé aṣòfin nígbà tí wọ́n ní kí Líńgì dìde láti gbèjà ara rẹ̀ ó ní ẹ̀sùn tóun fi kàn wọ́n òun mọ nǹkan tóun sọ torí òun láwọn ẹ̀rí tó fìdí múlẹ̀ àwọn àkọọ́lẹ̀ kan sì wà níkàáwọ́ òun tó ṣàfihàn èrú àti jìbìtì tó wọnú bọ́jẹ́ẹ̀tì èyí ni wọ́n ń fà lọ́wọ́ tí sẹ́nitọ́ jàrígbé jàrígbé láti agbègbè àríwá ìpínlẹ̀ Cross Rivers fi dìde láti sọ̀rọ̀ àmọ́ níṣe lọ̀rọ̀ tó búrẹ́kẹ́ pẹ̀lú ohun tó sọ torí níṣe ni sẹ́nitọ̀ yìí tún ṣíṣọ lójú eégún ẹ̀sùn ńlá míì ó ní ẹ̀yin aṣòfin ẹlẹgbẹ́ mi níṣe ló dàbí pé à ń lọ síwá sẹ́yìn lórí ọ̀rọ̀ kan ṣoṣo bá a ṣe ń sọ̀rọ̀ bọ́jẹ́ẹ̀tì làwọn kan ń sọ ti owó tó ń wọlé fún iṣẹ́ àkànṣe ní ẹkùn ìdìbò kówá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ẹ rí i tó bá jẹ́ ọ̀rọ̀ owó wọ̀nyẹn la fẹ́ sọ gbogbo wa la lẹ́sùn lọ́rùn nípa ẹ̀ mo mọ àwọn sẹ́nẹ́tọ̀ kan láàrin wa níbí tí wọ́n pe ara wọn ní senior senator mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred million naira ni wọ́n gbà tí wọ́n fi ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ sẹ́nẹ́tọ̀ tó lọ́jọ́ lórí lèmi náà o ṣùgbọ́n wọn ò fún mi bẹ́ẹ̀ ọ̀pọ̀ lára yín lẹ́rí ìgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀kan ibí yìí ló sọ̀rọ̀ dé tí rògbòdìyàn fi bẹ́ nígbà táwọn aṣòfin tọ́rọ̀ rẹ̀ kò bá lára dé bẹ̀rẹ̀ sí pariwo point of order point of order ìyẹn ni pé kó jókòó kẹlòmíì sọ̀rọ̀ bẹ́ẹ̀ láṣòfin náà kò dákẹ́ ọ̀rọ̀ rẹ̀ ń làwọn ẹlẹgbẹ́ rẹ̀ kan bá dìde àwọn kan ní kí wọ́n jẹ́ kó parí ọ̀rọ̀ rẹ̀